بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت تفعلون وبالك بكم à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́mọ bá nábì ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà kí òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti dàgbà ọlọ́run ká àfààní wa ìlú àtàlùkẹ́ àmà akíráwá káàbọ̀ kiri tó àgbóyè islam jíjọ́lá sallallahu alaihi wa sallam bí wáyé pé man yuridillahu bihi khayran yufaqqihu fi ddin ní kí ló máa fi ṣe dáadáa kí máa fún bá gbóyè ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bà ń bẹ̀ sánú wa dúkà fún gbóyè ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bà sánú wa láti alkiyama ọlá qur'an alkarim ọlá la ilaha illallah kí á islam ọ̀rọ̀ tí a máa sọ́lọ náà nọ̀rọ̀ nípa ìrun a ṣàlàyé fún wa nípa àwọn májẹ̀mú òrùn ṣòro tó ṣàlàyé mẹ́sàn-án àwọn ìkalẹ̀mọ́ tí a máa kalẹ̀mọ́ tó wọnú òrùn ìbẹ̀rẹ̀ ẹ̀rún náà ni a fẹ́ ṣàlàyé fún wa báyìí ó jẹ́ afẹ́kìtì gbèsè ìrun fún wa nípa pé ìrun ti pàtàkì sí ìgbésí ayé wa. òun náà ni òfin àkọ́kọ́ tọ́lọ́wọ́ kọ́ fún mùsùlùmí ní imani ẹ̀rí bá ti Jibrilu alayhi salatu wa salam tó wá bá ju sẹ́lọ̀n sallallahu alayhi wa sallam tí ni akhbirni anil islam tani òkúmanu ni òkúmanu ni la ilaha illallah muhammadu rasulullah hukumani wa ikamu salah irun ẹgbẹ́ yẹn ti pàtàkì pé ìdíṣọ́lá sallallahu alaihi wa sallam gbogbo iṣẹ́ ìsìn tí wọ́n fi rẹ́rẹ́ sí inú kọ́lọ̀ wọn láti gbèrè ìlú alayhi salatu wa sallam sábì sẹ́lẹ̀ àti kọ́lọ̀ ọba máa gbájú sọ̀rọ̀ wá yìí sọ̀rọ̀ straight alẹ́pẹ̀lẹ̀ láti ọ̀la àmọ́ wọn tẹ́lẹ̀ sọ̀rọ̀ ọ̀run ọlọ́ọ̀ni ara ò bọ́ gbèrè ìlú eléyìí mi fi ràn kí n sì ní wà nú ààyè mi kí wọ́n máa gbájú sọ̀rọ̀ láyé àdébì ni ó rìnrìn àjò wá báyìí gbẹ̀rẹ̀ gbára gba ìrún wa irun yẹn wá ṣe nǹkan eré ọmọ ìyá mi ní Islam ó gbàgbọ́ pé irun tóbi òun náà ni àfúráwa Ibn Kathir rahimahullah sọ̀rọ̀ yìí fún wa pé ọ̀sán ọ̀pọ̀ mi dá àlùjẹ́nà tán lọ́wọ́ bá ń bẹ̀ sí wọ́lọ́ba àlùjẹ́nà ọlọ́wọ́ bá máa kó òun ṣe bá sínú àlùjẹ́nà èyí ò lè má iyì àlùjẹ́nà àti ìjọba ní kò wọnú àlùjẹ́nà ọlọ́wọ́ bá tánú wa dáwà náà tó wà bí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá wá ní ìntìkì gbàjẹ́nà sọ̀rọ̀ gbàjẹ́nà sọ̀rọ̀ àjíjá ní kàdé asìláhàn mọ́mìnón dájúdájú àwọn mọ́mìnì tí wọ́n lè wọ́n sórí rẹ̀ tó bá dúró sí sórí rẹ̀ ọlọ́wọ́ á ka àwọn sífà àwọn ìròyìn tó jọmọ́ àwọn tó máa sórí rẹ̀ náà ní alladhina hum fi salati khashi'un àwọn tí máa pààyàn ọlọ́ọ̀bà lórí ìrùn wọn wọ́n ti bá tẹ̀lẹ̀tì sí ilẹ̀ àwọn máa tẹ́kọ̀ lọ́nù wọ́n máa tẹ́kọ̀ lọ́nù káàbù àmọ́ fún ẹ̀rọ ọlọ́ọ̀bà máa tẹ́kọ̀ lọ́nù lórí ìrùn nígbà tí olórí bùnì abólólò tó gún ọmọ ìbùnà kàtọ́ọ̀bù rẹ̀ jẹ́ lọ́ọ̀ àná wọ́n ti rìn àṣùgbà ló gún ọmọ ọmọ flint ọdákú wọ́n á ti dàrú wọ́n kírun lọ́wọ́ ni ìlú dàrú wọ́n ti jí ọmọ ìbùnà kàtọ́ọ̀bù يا أمير المؤمنين يا أمير المؤمنين يا أمير المؤمنين كما تعجي سيدنا عبد الله بن عباس رضي الله عنهما واني اه أيضا كامير المؤمنين الصلاه الصلاة الصلاة الصلاة الصلاة دمر الجنين الله أكبر من الناس يتكنون ليه مش كبير يتكنون ẹ̀rì wọ́n jí àmìlá àmìlá mọ̀mìnì ní ọjà kuma tábì wọ́n ní asọ́lọ́ ní asọ́lọ́ náà ẹ̀sì kí ni ẹ̀yìn ní kí ni ilé ẹ̀sì kú wa ọgbọ́n láti mọ̀ fún wa ó dẹ̀ bí ikú rẹ̀ táwọn sọ́lọ́ ọba tí wọ́n ṣe àyíká fún wa dé ọlọ́wọ́ ọba sùhánà wọ̀tà àmì ọlọ́wọ́ àti ọba ibi tó kó bóyá mi ní sílám báwọn sọ̀hábà ti sọ̀rọ̀ tó ní ọ̀kan náà wọn sọ̀hábà ti sẹ́lẹ̀ wọn lọ sí dogun wọ́n á ń jà ìgbà ọ̀tá yẹn wá kán ọwọ́ wúlò ẹsẹ̀ rẹ̀ bíi tẹ́lẹ̀ báyìí wọ́n á wọ ẹsẹ̀ rẹ̀ wọ́n á ń tẹ́ àti yọ ń jà ńnílá gan ńnílá gan ńnílá gan ẹni sòrò ẹni sòrò ẹ̀yọ ẹ̀yọ ẹni sòrò là kọ́rù ẹni sòrò nígbà láti yọ ọ̀nà ẹgbẹ́gi yẹn náà fìlà bá gbẹ̀gbẹ̀ fìlà ó ní bí tí lọ́ọ́ kẹlẹ̀ yọ kí ni bí mo yẹ tí o ti ṣe é káfíńdì yẹn tán yọ àti fọ́ yọ ara wọn. الذين هم في صلاتهم خاشعون وما تكون irúhun táwọn kí ló ń gbà tó máa ń kí ló sábà wò pé àwọn tó ń ti tíátà sí APC àbí apc pdp kálọ̀ wọlé mú ìrìn àjò mọ́yàrá ní Islam níwọ̀n bá agbára wa ẹgbẹ́ àdàbà tó ń tó pé irú yẹn ọlọ́run là ń gbé tóbi kulẹ̀ sí ọlọ́run ọba kí àwọn ilé rẹ̀ rùn ọlọ́run lọ́wọ́ àkùdárò àti bí èrè ẹni tẹ̀kìtìkìtìkìtìr àwọn afáwa abdulmosin jirar rahimahullah alọ́kọ̀ bá kàfà rẹ̀ sọ̀rọ̀ inú tíra ta fi ti dánilẹ́ kan fún wa tó gbé ní fitra ní yàwó askar ó ní ìrún tá a wí yìí kò ní àláwì níbẹ̀rẹ̀ ẹ̀rún kò ní àláwì lábẹ́rẹ̀ òkú kò ní àláwì lábẹ́ sí sojóòdù kò ní àláwì láàrin sojóòdù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní fi hàzà فالتكبير يقرر مع المسلم في صلاته مرات كثيرة كما رفض الله أكبر الله أكبر الله أكبر وتفق الورين نقدوي فالصلاة الرباعية فيها اثنى اثنان وعشرون تكبيرا هذا ما يكون رقع ماني يكون رقع ماني قوس تكبير من 22 تايز 22 تايز هي قلت كيلو رقع رقع كنت قلت لي two times الله أكبر الله أكبر قال ذلك الصناعية فيها عيدة عشرة تكبيرة فكان كا ركعة جدي بكبير وفاتا فاتا ما في قلت اللبن ركعة تكبير الله أكبر اللبن لسني قولي لك وقلب ركعة تركية خمسة تكبير تكبيرات دبور ركعة كوكا قلت تكبير باون bọ́rọ́ká kọ̀ọ̀kan ó ti bèèrè márùn-ún tí wọ́n kó bá sọ̀rọ̀ fún àlẹ́sìn rẹ̀ báàlà ààbà lórí ilé المسلم يكبر الله في يوم والليلة في الصلوات الخمس مكتوبة أربعة وتسعين تكبيرا الله أكبر lórí ilé mùsùlùmí dáadáa ní àárọ̀ àtàlẹ́ ìjọsìn àtàlẹ́ ìrun wọn àṣùbà àìlà على كريم مغرب عشاء اوستيك بير نيلو المهين نكو لقلق مانو يهي اوستيك بير ني لا اله الا الله اسمعوني اربعا وتسعين تكبيرا نينتي فور تانس تكبير يقول انا يعني كان يو نينتي فور تانس تكبير وكيف اذا كان محافظا مع ذلك على نواسل والنواصل فقد بطبعت الناس لاني يعني كنا قتال فكر فكر يا صباح يسرط قبلية زور أي زور تابعي زباني الثاني فكيف إذا كان محمد على أسفار التي تكون أسفار الصلوات وفي أسفار الصلاة والصلاة العصوم قبل ما تتسجيل كما تلينني وهو تسجيل فاتمة سبحان الله 33 الحمد لله تسجيل الله أكبر 33 بميه تسبع مرات المسلم إذا كان محافظا على صلاة الخمسة شوش بأكد في الوقت فلان فلان كدادا مع سنون الرواتب كان يهوى الناس لا ويكون يلي يشرف إليه ينون طبعا الناس لا دعاء بك في يومه وليلته في بحثنا تقديرات مسنون الدار الصلاة 33 مرة إن إحدى التكبير لله في يوم وليلة تكون 342 تكبيرة الله أكبر الله الله جاوى عنه تكبيري مسلم ما في التكبير كل وضع سبحانه وتعالى تكبير صداع وفي التكبير يعني الأيد يعني في التسباح وفي التسباح كما في 3 تكبير الدنيا ní wọn tọ́lọ̀ tóbi aláwọ̀ akọ̀ ọmọ yára mi ìtura lẹ́yìn náà tó ń tọ́lọ̀ fi sàánú wa ọdún tó kẹrùn ní ọdún bẹ̀rẹ̀ rún pé aláwọ̀ akọ̀rọ̀ aláwọ̀ akọ̀rọ̀ àbí lẹ́yìn náà nínú òkú tó parí ẹ̀ náà tó ní ayára sọ̀rọ̀ ayára sọ̀rọ̀ àbí lọ́gẹ́ ni aláwọ̀ akọ̀rọ̀ aláwọ̀ akọ̀rọ̀ àwọn gbogbo lè ti fún o mùsùlùmí lójú mọ́ náà wọ́n sàmúlò bẹ́ẹ̀ láti sọ fún akọ́mọ ìyá nínú Islam bí ìdá fi mọ̀ ṣeré à ń gbọ́ lọ́n tóbi ni kò dẹ̀ ẹni tí kọ́ lọ́n dá àmọ́ ọlọ́run lóbi tóbi tó wá ń kọ́ lọ́n tóbi ọ̀hún àfi tóbi ó tóbi láyé ó tóbi láyé kìlá ọ̀ sọ́kẹ́ ní báwà tẹ́lẹ̀ ló tóbi o tóbi tó bá yẹ tó wọ́n fi wọn náà ṣọ́ọ̀tì wọ́n fa àbíbi Muhammad sallallahu alayhi wa sallam ló fi ròyìn fún arábìnrin kìí fún ẹ̀ lọ́yàn arábìnrin fọmọ ẹ̀ lọ́yàn nígbà láwọn ẹni ayé tó mọ̀ tóbi láyé wù àwọn ẹni ayé tó mọ̀ tóbi láyé wù tí wọ́n kó bá lọ ọgbẹ́ ní ìtara wọn mọ̀ too much ẹsìn rẹ̀ ìgbà rẹ̀ everything too much ọ̀yá ẹ̀ ọ̀pọ̀ tó ń fúláyà rẹ̀ fúláyà fún ìmọ̀ sọ̀rọ̀ ni wọ́n ní ọlọ́run ọmọ ẹ̀dá gbàdúrà náà débi ọlọ́kùnrin yìí ọmọ ẹ̀ka jẹ́nu kó lọ́yẹ̀ mi ọlọ́run rí àdùn sọ̀rọ̀ ìhìnà lé o ọmọ yẹn kẹ́ dánú kó lọ́yàn ni wọ́n wo ibi tí ìyá rẹ̀ wò lọ́wọ́ nǹkan ìdí rẹ̀ o ìdí rẹ̀ o là ó pọ̀ bọ́dún múyàn bọ́dún múyàn lọ. ìyá yìí sẹ́ǹtì mà ìyá yìí sẹ́ǹtì mà ó kọ́ wa rọ́mọbìnrin kan tó ń ṣe ẹ̀yẹ tó ń tẹ̀fẹ̀ ọlọ́run ó ti kọ́ mọ̀ mi ó dàbí eléyìí tó ń fi ṣe ẹ̀yẹ tó ń tẹ̀fẹ̀ yìí o ọmọ yẹn tó ti dánú kó lọ́dún ọ̀yàn ni lọ́lọ́ba mo ti fi ìgbà gan mi mo ti fi ìgbà gan mi ah ìyá ní ọwọ́ asálà ya rẹ̀ báyìí ọwọ́ asálà ó ní lọ́lá náà ó wà á ti jẹ́ ọ̀sán àyọ̀ àrí èèyàn ńlá ẹbínú abúlé ìyàní tùmáàtì aláta àbí rẹ̀ ọlọ́ọ̀fẹ́ dàbí rẹ̀ àwọn ará ẹgbẹ́ wọn ti yẹ ti ẹ̀yẹ wọn ló lọ́dà nù ó ní bíbí màmá tó ráwọn ẹ̀tẹ́ rí tó dún mú yẹn là àwọn tó ń jẹ ìrú nù ẹ̀rẹ́ pé haramu gbogbo sísára rẹ̀ gbogbo ọlá gbogbo sọ́wọ́ yẹn wo haramu ni àwọn ẹ̀ wọn ò tó yẹ ẹ̀fọn wájú ọlọ́wọ́ bá nínú wọn là lẹ́nu pé sàyà ti dọ́jú ní yóò mọ̀ sí ìbàdàn abdul abdul wọn bá arákùnrin pa àwọn tó ké bí ẹni àwọn tó ké yín ọrùn sọ́run òfin ní ẹni nínú àwọn aráyé àwọn tó ké bí ẹni àwọn tó ké máa bọ̀ tó mọ káwọn tó ilẹ̀ máa rọ kí ni àṣẹlẹ̀ ìgbà yà á zani indi bra jana albauda tó bá gbé sí ìṣòro ọdọ ọlọ́ọ̀bà kò ní ẹ̀wọ̀n tó yẹ kò yẹ kanú yẹ fún ọlọ́mọ sì fi gbé ọlọ́ọ̀bà àwọn tó kọ́kọ́ wọ́n tẹ̀lé súnà níbi tí làm nìyẹn àwọn ẹni rẹnu àwọn ẹni tó pé yẹ̀yẹ́ wọ́n lè pé láti dáàlú tọ̀ ìfúnni mi òmùdó ti bọ́ eré àlàk àwọn àkan òní yẹ wọn òní gbé òní yẹ òmùdó mi tí wọ́n máa tigi ni tí wọ́n máa bí òdo tí wọ́n bọ́ pẹ̀lú òdodo láyé dúró mọ̀ nàkàtà lẹ́hùn yẹ̀yẹ́ òní kópa wọn. ti máa fi àṣà yáa fi àmúrò wá ó ti lọ́ọ́ fi tó bọ́yá mi ní ìsìlámù ẹni kí wọ́n fi ọ́ sí ẹ̀yẹ kó wá kú bí ẹ̀mí kí ilẹ̀ ọlọ́ọ̀bù ti fi oṣù rẹ̀ ti pọ̀ máa kírun lásìkò máa kírun lásìkò ìyàwó ni alọ́ọ̀dẹ ikúmá ni alọ́ọ̀dẹ wòlíkà ni lásìkò ti káyà bá ti pé wí ni wọ́n fà á ẹ̀ lọ́ọ́ yẹ kí ń pọ̀ aláàkọ́ ẹ̀kọ́ tánàbí kọ́ wa sallallahu alaihi wa sallam náà ni pé tí wọ́n ń tẹ̀ wọn ẹ máa wí ní tó lùkù ló ń wí tí wọ́n ń tẹ̀ wọn lọ́tọ̀ lọ́wọ́ àá máa dá sí ni àá máa wá dá olùkù ló lóhùn wọn náà lè ba àgbàládà kìtìrì kìtìrì pé mùsùlùmí máa ti dúdú máa ń gbà bàtà three hundred and fifty times àti gbogbo wa náà lábàá ìdúpẹ̀rún kíkẹ́ mi kí anábì wí ń bá ń pẹ̀rún ẹ máa wí ń tólùpẹ̀rún wí. ní Allahu akbar Allahu akbar ìṣàwà àwà nínú ilé ni ìwọ ìyá tó dáná nínú ilé ni ìwọ ọlọ́run ti ṣíkà wọn lónìí sí. àwọn ẹ̀dá kan sọ pé Allahu akbar Allahu akbar tó bá wo mu'azin ó lè wí lẹ́ẹ̀mẹ́rin tó bá sì wí lẹ́ẹ̀mejì náà ṣe déédéé أشهد أن لا إله إلا الله أعرض أشهد أن لا إله إلا الله هو شيطان وتعوى شيطان كسبيتي بسم الله إن الشيطان لكم عدو اتخذوه عدوا إنما يدعو حسبه ليكون من أصحاب السعير وتعلم الشيطان إن الملوكة يبالك أي شيطان مثلا ما تفكرني هاني mo lè panimọ́ ọlọ́dún ta wá sí tọ́rọ̀ ta wa láti mọ sí wa ibi káàkó bíbí dà jẹ́kọ̀ọ́ kó bíbí dà kẹ́lá múra kankan tí wọ́n ń gbà mí dà mí dà mí dà ọlọ́dún mi dà àwọn ọba wa lẹ̀ yóò wá mo ń tọ́lọ́ ọba bá bọ́lákọ́lọ́ àgbẹ̀bì ọlọ́dún bá bá bí sínú àgbẹ̀bì ká ọlọ́dún bá padà dẹ́kọ̀ rẹ bá rẹ bí dàtà ni ọlọ́dún dáhùn ìtọ́n ọlọ́kọ̀ọ́kọ̀ sí à wọ́n bí wọ́n bú wọ́n bú ṣùgbọ́n inú rẹ̀ ń bàjẹ́ wọ́n ti sọ̀rọ̀ lẹ́yìn ṣètọ́ọ̀nù ó bí wa ẹ wo ṣètọ́ọ̀nù mẹ́rin àti ẹ máa wí nítorí pé ń wí ìjọba ẹgbẹ́ muslim àbẹ́bí tí wọ́n ń wí fún wa tọ́lá ìjọba ẹgbẹ́ àbẹ́bí tí wọ́n lọ. ẹ wo gẹ́gẹ́ wí ó ń tí mo wá ní ìbára sí ọkọ ní tí mo sì máa ní ìbára ẹ máa wí nítorí pé ń wí ó wá ń tí mo wá ní ìbára ní Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله لكن أخبرني بعد أولى شريك له ẹba sọ fún kí á ń tó wí yẹn kọ́lá níbi ìdíkà wí yóò ní tí mo wí ìdá ni ń tó wí dáa ń tó wí dáa àmọ́ ń dáná bí ìwí ní kò wí ẹ ò ní kà mọ́ sọ wẹ́nì kíkọ́ ni ó ní ẹni tó wí náà ó ṣe dídé ìdí ọ̀rọ̀ Yorùbá bí káró òdì má sọ káró fi kọ́ nìyí ní ara o aṣọ ló ṣe ló di ló ṣe ló má di ìdí òfin ló má sọ ọwọ́ ní ìdẹ́gbẹ́ kò ṣe ọ ó sì ní àwọn òmí ìrún ní níbi tí ti ṣe ó ní káró káró di má sọ káró sọ má di ara o aṣọ la lè ró má di a ró di má kókó lè má sọ bí nǹkan máa ró ìdí má kó tètè ó ní wa kí wọ́n sọ pé òtútù èmi dání alẹ́ òdù ara o ní àwùjọ àyíkọ́ ó lè bí ilẹ̀ Yorùbá àlàkùn títí tó máa lóúnjẹ báyọ̀ ló lẹ́yìn nínú ìdílé títú tó àwọn ẹja nínú ọkàn ìjọba yìí àwọn ẹja títí tó máa kẹlẹ́ lálẹ́ rẹ̀ tọ́nà wọn náà wá sábà tí wọ́n ń yá òun ẹ̀rọ mi ní Islam tí muhammed máa ń sẹ̀rùn alẹ́bìnrin ẹ̀ máa wí sólùkù ló ń wí. wọ́n á ní ashhadu anna muhammadar rasulullah ẹni ashhadu anna muhammadar rasulullah àmọ́ lórí kí wọ́n wí ẹni sallallahu alayhi wa sallam ẹni adébí sallallahu alayhi wa sallam. bá yá bẹ̀yẹ kọ́lọ́ ẹ̀kọ́ ní ìyá tí a máa sàtàrà tó kàdìsí la à ní ọmọ sàtàrà tó kù àyà àtàrà tó gbọ́ sọ́kà kù nìkan nítorí bí ní kò wúyẹ ní kò wúyẹ bàyà nínú ìsìlá àyà ara sọ̀rọ̀ àlẹ́bí ní ti ní nìkan yàtọ̀ ni àyà ara sọ̀rọ̀ ẹni la hawla wala quwwata illa billah kí wọ́ olù láì lọ́ọ́ kí ó lágbára kí wọn fún wa fún ọlọ́gbọ̀n hayya lal falah ẹ wá sórí ire ẹ wá jèrè ayé tẹ wá títí wá jèrè ayé ṣọ́ọ̀tù tí wàá fẹ́ sórí ire ó fi sórí ibú nìyẹn ẹ wá sórí ire o ẹ wá sórí ire ọ̀kan náà ẹni rí ní tó tó pè tí ó jẹ kálíkìlámà tí ó dáhùn tó lọ kírun yẹn ó pé ìyá tí ó jẹ tí ó bá lọ lé àwọn alábẹ̀rẹ̀ tó máa fún báyìí máa gé research máa gé àgbékalẹ̀ yẹn tí ọ̀yọ́ yẹn kó wa lọ síbẹ̀ kó wa fi tiẹ̀ síbẹ̀ kó wa rọ òjò gbọ́dọ̀ sí etí kìtì yẹn di ká ìgbàgbọ́ yẹn ọkẹ́rẹ́ ti fi jẹ́ àkìyà mọ́ níbi tí àjẹwọ́lá rẹ̀ kìyà mọ́ lọ́ba níbi àjẹwọ́lá yẹn náà lọ́ba fún yàrá mi sí ìlú sílé. ayára sọ̀rá ẹ̀wá kírò yá yá yá yá ẹ̀wá kírò ayára sọ̀rá ẹ̀wá gbèrè o ẹ̀wá kúrìrì o sani aláwọ̀ akọ̀rọ̀ wọ̀ akọ̀rọ̀ الله الله انت هلا الله اكبر الله اكبر في الجلب دي لا اله الا الله انسان انت يا كم تسجدوا دو تسجدوا دو اصلون الله وفي جام كبير بفوسك جايلا وعاد يا صلاة سنة محمد صلى الله عليه وسلم اوعى تراجع وصفه بهم رب عاد ايزاد التمه جينا àwọn àtọrọ ìtawà náà máa ń fẹ́ anábì ní ẹnìkan ò ní sílẹ̀ kí wọ́n pèrò kó wí tó kèrò ń wí kó wá tọrọ àgbàwọ̀ sí ẹ̀kún mi máa ti kí lọ́ọ́ yúmi àkíyàmà tọ́lọ́ ògùrọ̀ anábì kó wọ́n sì kí lọ́ọ́ yúmi àkíyàmà alàbílà ó ṣàkọ́ àti yọmọ àkíyàmà anábì ní ó di ọ̀rọ̀ yàn kí n sì kí lọ́ọ́ yúmi àkíyàmà àti ìsìnkú ẹ̀ náà àlébíjọ́ wà ní ipò hundred tí ọlọ́run gbọ́ àwọn tó dájú ní ẹ ìgbàpadà máa ti àkàtì fún mi tí máa tọrọ àdáwọ̀ síkà fún ọdún wà lájú ní pẹ̀lú ọlọ́run bá lè gbé wá sí ní èkó tèmi náà Allahu akbar ẹwọ orí tó wà mẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala dáwà náà tó ń sori rí ata kíyàmà ọlọ́run bá mọ́kọ́sọ́ wà pẹ̀lú ọlọ́run bá subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk salatu wa salamu ala rasulillah ní ma ya wa tẹ́ ń sìn lọ́wọ́ fún wa nípa ìtò yìí gbogbo náà fi tuntun ti gbàmọ́ sí gbogbo ẹ̀ rárí ọlọ́sìn ní sáré nípa Qur'an al-Karim la ilaha illallah ọlọ́wọ́ kalẹ̀ ti fún wa owó tẹ́ ń sìn lọ́sìn náà lè ti fi lọ ọlọ́sìn wa lẹ́sìn rí ọlá ọ̀pọ̀lọpọ̀ ní sábà ní ọmọ àbí kọ́ pé wọ́kà rí ọ̀pọ̀ tí wọ́n mọ̀ kọ́ pé ibùdó gbọ́dọ̀ ni ìtìtúkú wọn الله سبحانه وتعالى ولا قرآن الكريم ولا لا إلا الله إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹlẹ́kùn nínú wáàdí ẹ máa ń dábàá sí wáàdí pé agbọ́pẹ́ àpákẹ́ sílẹ̀ di àwọn ọmọ pé ẹ dìde fún àgbàlagbà tí àgbàlagbà bá wà lórí ìjókòó àbí àgbàlagbà bá ń bọ̀ pé ẹ̀yìn dìde fún àgbàlagbà ó dà fún àwọn afá ńlá láàrin láti ní kẹ́ẹ̀ máa ń dìde fún gọ́vùnà ẹ̀kùn àlàyé wò lè fẹ́ sí nípa ilé ìbàdàn. ọ àlàyé tí màá fi tẹ̀lé ni pé ọ̀pọ̀ tó máa ń tàníjì pé báyà aláfojú di la ìfi dìde fún àgbàlagbà fáàtì máa ń bọ̀ wá. nígbà ara àwa la nífẹ̀ẹ́ àgbàlagbà yẹn a nífẹ̀ẹ́ rẹ̀ ni torí sọ pé ọ̀rọ̀ tí ìmáàmù Ibn Qayyim sọ fún àfáà rẹ̀ àfáà rẹ̀ ni Ibn Taymiyyah Sheikhul Islam ọ̀rọ̀ tí Ibn Qayyim sọ fún wọn náà wọ́n jọ ń sọ̀rọ̀ ni Ibn Qayyim wá sọ̀rọ̀ kan tó kọ́ ya kó ti àfáà rẹ̀ شيخ الاسلام حبيب انا اعطاه جريمه والله الفيواني النسبه النسبه اعطاه والحق احب الينا عبده النسبه بدون اعطاه له يا ربنا قد محمد محمد لولا بلاك بزينو nínú àwọn àfà àfà àwọn àgbàmù ó di wa ẹ wá gbé kánábì ìwé ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ sílẹ̀ ẹ lè ka súnánù tìrìmìzì ìtìlẹ́mù tìrìmìzì ọ̀wà nù tìrìmìzì kò kò àbújá ẹ lè ka àdínsì 2755 صحيحا قد معاوية فقام عبد الله بن زبير وابن سفيان حين رعاه وقتي سيدنا معاوية جاد سوا سيدنا عبد الله بن زبير أتي سيدنا سفيان وابدي فقال معاوية لتا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقول ibi iṣẹ́ lọ́mọ sọ báyìí pé wíwá sọnù ìpínlẹ̀ kan sọnù mọ̀n sọ́rọ̀ àwọn àyẹ̀kọ́ ìmọ̀lá òròjálò kèyàmẹ̀ ìgbàmbọ̀ ìgbàmbọ̀ ìyẹ̀mọ̀ dípò ìjọba wa màbá ní kòmìnà náà ń tó bá ìtìbì sínú nánu àdúsù sọ́hìhù ó ti wà tí ìmáàmù ti gírí ní àlè 2755 ó máa ń sèkìlẹ̀ wà á rí nílẹ̀ máa fáyìn wọn láàá ní fìdí wọn nígbà wọn bá kan jọkàn aláàjì kò tó ìbò ó bá àfẹ́jù ó pé wọn fi jàmẹ̀sùn ní aláàjì kò fi jàmẹ̀sùn ní kò sí àfẹ́ àkàǹkà bó mẹ́ àwọn adé ní àgbàlagbà ní ìfún morí òfin rí ní òlẹ́rìí àti kiri ó sì bẹ́ẹ̀ ọgbà mílá ìyá kẹrí yàn fún ìgbà wọn náà sọ́jì ní mo ń di ìgbà ní kí ni bí gómìnà òfin ni wọ́n lè fi àjẹmí àlùmíìnì nílé gómìnà gómìnà bẹ́ẹ̀ wọlé wọn lè rí àfẹ́ wọn kàn àfẹ́ àfẹ́ ọ̀kọ̀ fún wa a títí máa ń tó ní sáwọn yẹn máa dìbò tó ó di wa ọ̀rọ̀ alẹ́bí gbogbo àfáàdì kò gbogbo alẹ́bí ilẹ̀ ayé ti bọ́lá ayé kùzà àfáàdì kò gbogbo alẹ́bí ilẹ̀ olóògbé gbogbo ọmọ ẹgbẹ́ ọdún kíkọ́ ó yẹ bá ń sí káwọn yẹn máa dìbò fún un ní tí ó bá yẹ tí ó dé sínú nánu ó di wa ìmáàmù tì ní gbogbo àrí ti bá ọ̀rọ̀ kóòtù ní ní ìka lọ sí kóòtù ìbí sábà lọ kóòtù ẹgbẹ́ wọn ni kóòtù ọba dìde ọfẹ lùfin mu òfin nàìjíríà lẹnu ó fi àjọ ní ìṣẹ́kù fi àjẹ ní kó bẹ̀rù yà bẹ́ẹ̀ pé ló kọ́ ọ́ ìmọ̀lẹ́dẹ́ kó bẹ̀rù yà bẹ́ẹ̀ pé ìyá ní ìfẹ́ ní òfin ní ìfẹ́ ní ìfẹ́ nípa mi ò ní lọ ọ̀rọ̀ kó sọ àwọn gbogbo wa náà kó sọ pé rò náà ìyá àti ayé kékeré kan ìfẹ́ jẹ́ láti bẹ̀rẹ̀ ìyá ti alkiyama táwọn náà bí dáhùn náà àbí ìsàgbà ọ̀dọ̀ ìyá mùsùlùmí táwọn náà bí dáhùn náà òun náà sọ the same thing ọlọ́run kó pàmì ọ̀kan ọlọ́ba ọlọ́run kó wà pẹ̀lú ọlọ́ba ìjọba bí dáwò lè tiẹ̀ nínú hadith tiẹ̀ tó yẹ òun náà ti gbọ́n pé ilé mọ́ màdìde fún fúnyàn ó ní hajj ma'awiya ó ní ìnà rasulù sọ́dọ̀ mọ́ àfihàn aláàtọ̀ọ̀hù àníbi sí wọlé ọdọ ọba àníbi sí wọlé ni ó ń tiẹ̀ pàrọ̀ pàrọ̀ إليه أحد فقال لا تقوموا كما تقوم عجائب أعاده ẹni islam máa di fún mi fún àwọn fún wọn lẹ́sì lórí de fún wọn ó lè ká ní bá àdùn bá àdùn fún wọn tó ń kára wọn lé bá dìde dáhùn fún mi ilé ìgbà wọn mi wọn ní ma'awiya kàlà ma'awiya lè ibn amir iblis kàlà ma'awiya sì fún um, ibn amir iblis فإني سميت رسول الله من أحب أن يتبصر له رجال قياما إذا كان يما بالكل يتبوى مقعده من النار قلنا نتبع يتبع اسمناني قلنا حديث أبي داود أبي نمع 5229 في كده في النبي صلى الله عليه وسلم كده من عبد الوليد يفوت في الدعوة خلاص النبي له صلى الله عليه وسلم قال النبي لا تقوموا ما تقوم عجائب أمد بكام أنتم التي تجد كما تواجهون كما يقرأون لي النبي صلى الله عليه وسلم ما في بدي بفويا gbàgbé kóòtù àbí gọ́ọ̀mù àbí pírẹ́sìdẹ̀ntì tí wọ́n ń bọ̀ wá tí wọ́n bá dìde wọ́n lè fi gbọ́ bọ́ọ̀lù ẹ̀ lágbárí má dìde kí bá sìn àmọ́ láì sílẹ̀ àmì sí dìde ó dúró wa bọ́lá òtà àlà ẹ̀ka bínú tó tọ́lọ̀ ọ̀bà tí wọ́n kó sànù wa kí wọ́n yá fúdúdẹ̀ nìkan káà fúdúdẹ̀ nìkan kan kò kọjá ní akáwí àsàlámàtì tẹ́tẹ́ palapa ní ìnáwó sí wa àgọ̀wọ́ fáì àfẹ́ǹdìrìlá tí ṣeré àti wínú ẹ̀ka bínú tó tọ́lọ̀ ọ̀bà سبحانك اللهم وبحمدك لا اله الا انت نستغفرك ونتوب اليك No.